بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله المستمعي الكرام السلام عليكم ورحمته وبركاته ètò wa ojúṣe mùsùlùmí olótún ti gbá òde ọlọ́nkọ mọ́dún wáyé ládàá rẹ̀ ọlọ́nkọ jẹ́ kí á jèrè ẹ̀sìn wa ọ̀fáyé àti ní àlùkíyàmù a sì wà lórí pàtàkì dídí súnà ọlọ́run àti tànábì mu sallallahu alaihi wasallam àti gẹ́gẹ́ bó ti jẹ́ ọ̀ranyàn bákan náà láti jìnà sí gbogbo àdádálẹ̀ pátápátá tí àwọn èèyàn wọn tí wọ́n sì lọ mẹ́sìn torí tó bá jẹ́ pé wọn lọ mẹ́sìn ni a ní dànù tó báyìí àbá tí máa ṣe wàhálà tó tó báyìí tó bá jẹ́ pé wọn lọ mẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ń ṣe táàtì ẹ̀yà síbẹ̀ tó yẹ pé àlámọ̀rí nǹkan ayé wọn ni wọ́n pè àdàmú pẹ̀lú wọn ohun tá à ń yanjú níbí òní tí wọ́n pè ní ààrẹ ẹ̀sìn tí ìṣẹ̀sìn a sì rí pé bàtálíọ̀n àwọn èèyàn wọ́n wà ní ojú ọ̀nà yẹn tó tó wáyé pé tàwọn tó dá alẹ́ nìkan ni tó jẹ́ pé wọn kó fìtínà báwọn èèyàn ó tún sẹpẹrẹ àwọn kan ní àlàáfíà wọ́n sì lóye wọn lọ́pọlọ wọn ṣetán àti ṣẹ̀sìn wọ́n fẹ́ràn àgbọ́yé ìgbò tí wọ́n fi há sọ́wọ́ àwọn èèyàn kan eléyìí yóò sọ di túláàsì láti máa pe àkíyèsí gbogbo ọgbà ní gbogbo ọgbà àtọ̀sán àtòrò lónìí àmọ̀ ìsàlàyé nípa àpèjúwe àwọn àdádásílẹ̀ àpèjú àwọn àdádá sílẹ̀ torí pé ńgbà míì àdádá alẹ́ a máa jẹ́ bí ìdásí ìbádà sí ilé ìsàlá àsùnmọ́ ìṣàrà a máa jẹ́ pé wọ́n dá nǹkan kan lẹ̀ tí ò kanlẹ̀ nípìlẹ̀ nínú ẹ̀sìn a máa wá bẹ́ẹ̀ nígbà míì a sì máa wá tó jẹ́ wípé wọ́n ṣe ẹ̀sà àsìkò kan nínú àwọn àsìkò ni pé a máa fi àsìkò yìí ṣe ìjọsìn báyìí a máa wá bẹ́ẹ̀ nígbà míì àdádálẹ̀ àná wá tí ó jẹ́ wípé ẹ̀sìn ní nǹkan ẹ̀ ṣùgbọ́n náà tí wọ́n gbà ṣe ìròyìn míì tí wọ́n fún format ojúkọ̀nà míì tí wọ́n gbígbà òun ló fà tó fi jẹ́ àdádálẹ̀ màá mú àwọn àpèjúwe bí mélòó kan wá so tí ó sì jìnà sí wa rárá nínú àwùjọ wa àkọ́kọ́ bíi kí wọ́n dá nǹkan kan lẹ̀ kí wọ́n pè lẹ́sìn kó sì jẹ́ pé kò nípìlẹ̀ nínú rẹ̀ ayẹ mọ́lìdì nàbí wà ń bẹ̀ tí ó jẹ́ pé kò nípìlẹ̀ nínú ẹ̀sìn wọ́n hun ni tí ẹ bá kíyèsí ẹ̀sìn Islam wọ́n máa ń sọ lẹ́yìn náà fún gbogbo àwọn èèyàn látìgbà tó ti pẹ́ béèyàn ò bá kí ó rárá tó ń sin lọ́hùn bàbá kan sọ bẹ́ẹ̀ ó ní ẹwà o ẹ jẹ́ káwọn tí ń fa ọ̀rọ̀ yìí tí wọ́n jọ fa o tó rà nílàkà o àkíú ni wàláì ní nímúnà lábẹ́ tẹ́ǹtì àwọn alálàájì ni bàbá yẹn ti sọ̀rọ̀ yẹn bóyá 1994 àbí 95 aládàdálẹ̀ kan onítọ̀ríkọ̀ Tìjàníyà ní ń dọ̀pọ̀lọ àwọn èèyàn rú lára àwọn tó tẹ̀lé nìkan wá sọ pé àbà lásìkò tá a tún fi lọ́hùn a tún fi nǹkan míì lọ́lẹ̀ ń bí ló wá di pé wọ́n jọ ń fà á àwọn èèyàn kan wá ní àà wà lájìdá alábìlá hajj sàpẹ́ni tí òkè náà ti máa yàn agbọ́dọ̀ jiyàn nínú hajj bàbá kan ní ẹwà o eléyìí èsè èèyàn o bí mi ṣe wòye sí o ó ń ṣàlàyé ẹ̀sìn ni o ẹ jẹ́ kágbọ̀n kan àti kejì kó jọ sọ àti ó ní anílà káyò yẹn ni pé àmàdì tà ń lọ wà láì òdodo ọ̀rọ̀ ni àbí torí ẹ̀ bá ti dàrú ní ó sọ pé ẹ nígbà pé èyí tá ń ṣe náà àfáà kan ló ìwọ gán fẹ́ ṣe tẹ́lẹ̀ ni òdòdó ma kí lẹ́yìn ó sì ní òdòdó ma in tó ṣiṣẹ́ ọlọ́run fi lẹ́ òkú ní kankan nú ọlọ́run sọ rẹ̀ bí àbá ń wá ẹ̀sìn ẹ̀ ń wá nǹkan ń ẹ̀ ẹ̀sìn mẹ́wà ní ródòdó ẹ̀ nǹkan lára mẹ́rin ara tẹ́ ẹ̀ máa ń pa ẹ̀ ń wá ẹ̀sìn gẹ̀ẹ́tẹ̀ mo fẹ́ kan báyìí àwọn olómọ̀ ẹ̀ wọ́n fún ọ mo fẹ́ nítorí àfẹ́ kó sọ́wọ́ ẹwà ti sì hámọ́ àwọn kan lọ́wọ́ ń bí àlámọ̀ rí ẹ̀sìn tí ẹ̀mú làlùkẹ́ àmọ̀ ẹ̀wà ní àfàkàn ló wọ́n lè sọ bẹ́ẹ̀ lóòótọ́ àwọn tá ń ka tírà náà a mọ̀ pé wọ́n kọ̀ǹkan lẹ̀ sínú wọ́n kọ̀ǹkan lédè lárúbáwá rẹpẹtẹ tí ìsáré ẹ̀sìn kódà àwọn gbájú ẹ̀ aládàdálẹ̀ wọ́n kọ̀ǹkan lédè lárúbáwá wọ́n kọ̀ tí àlédè lárúbáwá ẹ̀sùn pé torí òbílíìfù wọn ni pé àwọn èèyàn ti gbà pé tẹ́ bá ti lédè lárúbáwá ó ti bẹ́sìn mu àná bá ń kọ̀ǹkan lédè lárúbáwá wọ́n kọ wọ́n hàn koran ní èdè lárúbáwá wọ́n sì dá ní àyà àyà àyà wàláhì láti mo fojú ara mi rí wọ́n sì gbé sórí net ìyá 2000 yẹn ṣẹlẹ̀ mo sì ní ẹbá ń download rẹ̀ mo sì gbé olórí mímbà mo fi ń ṣe kútúbà mo ní sí ọmọ mùsùlùmí tí ó dààmú pẹ̀lẹ́sìn ó lè káró ilé lórí net kó sọ pé kèsè koran ló ń kà ibi tí àdánwò káwọn èèyàn jìnà fẹ́sìn wọ́n kéwú wọn ò sì lọ gbọ́ lọ́dọ̀ àfọ́ òdodo ẹgbẹ́ mọ̀ tẹnumọ́ ìlú ayé a máa dàrú àtàrà bẹ́ẹ̀ torí sì tí náà bá wọn èèyàn so mọ́lídì nábì ayẹyẹ rẹ̀ wọ́n bí mọ́lídì nábì la hawla wala quwwata illa billah àpẹẹrẹ kan náà àpẹẹrẹ àlùkíyàmọ̀ ni pẹ̀lú ẹ̀rí àrẹ́bì ló sọ bẹ́ẹ̀ rísì ni wípé kò ní sáà nábì mi lẹ́yìn mi nígbà tí nǹkan bá ti wá dópin ìlátàmà amúrún bádà lọ́kùsù wọ́n ẹ̀ká náàbí ní tó ń bọ̀ ní àmọ̀rètí ti ń bọ̀ kò dé lọ́gọ́rùn ọdún àmọ̀rètí ẹ̀ kò dé lọ́gọ́rùn méjì ọdún kò dé lọ́gọ́rùn mẹ́wàá ọdún tẹ́rì bá wà kánáàbí mi ń bọ̀ àmọ̀rètí ẹ̀ kò sì ní ayé òsì ní parẹ́ láìjẹ́pódé tó láti bìlífù náà rí yẹn kò tún jí ọlọ́run sọ pé lánàbí yà bá á dí kò sáànàbí mi lẹ́yìn mi ó mì pé àlùkà àwọn ọlọ́kùnrin ó ní ẹ máa ka àpẹẹrẹ àlùkè àmọ́ o ó ní bá a sí dìde tọ́lọ̀ ń dìde ẹ sì wo èrè àsọ́ọ̀tì bíbí ànábì àwọn àpẹẹrẹ tó sẹlẹ̀ láyé ká tó bí ànábì sallallahu alaihi wasallam tí ẹ̀rí tẹ́rì jẹ́ ká mọ̀mọ̀ dájú ẹ̀ àwọn àmì yánú nǹkan so bíbí ànábì ó tóbi púpọ̀ sallallahu alaihi wasallam à ń sọ̀rọ̀ nípa méjèèjì yàtọ̀ síra wọn méjèèjì yàtọ̀ síra wọn ayẹyẹ ayẹyẹ Allahu Akbar ẹnìkan dé ara kútọnu ni àwọn Yorùbá tó wà ń kútọnu á ó ní àwọn Yorùbá Nàìjíríà yìí ó ní ẹnìkan sọ wípé ẹ̀rípa níjọ́ náà ó ní ẹnìkan sọ pé kí lọ́lọ́run lè ṣe fáwọn Yorùbá Nàìjíríà tí wọ́n fi bàjẹ́ torí bí ikú làwọn rò pé máa bá yẹn nú jẹ́ wá pọ̀ sí wọ́n mọ̀ sí wọ̀sọ̀wọ̀sọ̀ níbi à ń jẹ à ń à ń à ń wọ àǹkárá àǹkárá àǹkárá òun náà mú wọ́n lè mú àǹkárá mẹ́fà wọ́n pawọ́ lọ rẹpẹtẹ rẹ́yìn wọn tó jẹ́ ìyá tó bí wọn àbí bàbá tó bí wọn pé kí ló kù tọ́lọ́run ṣe fún wọn tí ó ẹnìkan kú mọ́ àwọn wà lè kí ó ládùúgbò mi nìbàdàn àwọn ti lè kí ó bọ̀ lọ́sàn wa á ah, kọ́dà omi fẹ́ ìbọ́ lójú tàwa náà wàláì òrùnjọ́ náà wọ̀ òrùnjọ́ náà wọ̀ a fi ń ka ìmọ̀lú ti pa egbe pé mo ń tọ́lọ̀ múra ìjọ náà gangan míì orí agbada ló ti kú tán wọ́n sọ̀bẹ̀ sínú ọlúbà wọ́n yá sínú inú pọ́ọ̀tì ní àró lọ rẹ̀rẹ̀rẹ̀ bá a sì kéré tó lọ́jọ́ orí àti nímọ̀ wà láì ẹ̀rọ ọlọ́mbà wa pé sí òkú mi àbí ti ọ̀sán nù níbi ọwọ́ ìyálẹ̀ ta yẹn ni so ẹniyẹn ni wọ́n lẹ́yìn tí ó kú náà ni aláhàwọ́láwọ́lá wà mo lọ ni wípé bíbẹ́ pàtàkì ẹwọ́n ń sayẹyẹ pàànàbì pé a bí àwọn àfáà lẹ Yorùbá táwọn èèyàn máa sọ pé àwọn bàbá wa bàbá wa gbogbo tí wọ́n ti gbà bàbá wa sọ nǹkan ṣe àwọn súnmọ́ ẹgbẹ́ lónìí wọ́n fẹ́ bàjẹ́ wọ́n ti plé kéṣẹ́ẹ̀tì àwọn bàbá bàbá wa yìí fún wọn létí ọ̀la àwọn lọ́rọ̀ gbọ́ àwọn bàbá wa tẹ́ ń sọ pálùsọ náà fẹ́ bàfẹ́ wọn jẹ́ yìí wọ́n ti ń plé èdò ní tí mò ń sọ̀rọ̀ wọ́n ń gbé ọ̀rọ̀ wọn sórí social media pé bàbá yìí náà ó ń bẹnu àwọn àbí bàbá Adam àti bàbá Kamaludin àwọn oníwà sí àgbáyé àwọn ṣẹ̀ṣẹ̀ lọ́n tí wọ́n ní wọ́n ń pílẹ̀ ọ̀rọ̀ wọn ń pamọ́ nílì nábì àwọn tó bá sọ nínú wọn ẹnìkan tó pílẹ̀ ti oníwà sí àgbáyé jò ní ẹ̀fúngbọ́n tó oníwà sí àgbáyé wọ́n pè àwọn bàbá ò lẹ́ ń sọ gan pé àwọn ń súnà fẹ́ bá tẹ́ wọn jẹ́ níbi tí wọ́n sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ nìkan tó lọ bí wọ́n sì sọ náà kò dẹ̀sìn rú ẹ̀sìn ti lójú òpó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò lè dàrú tẹ́bà ní jù sọ fún pé fa àlékún bí súnà tí ẹgbá súnà mi mú àti súnà kọlà fáwọ̀ ṣùgbìn lẹ́yìn mi nínú nǹkan tí wọ́n tún dálẹ̀ kìí sáyẹ mọ́lìlì nàbí nìkan o al-istifalu bí mọ̀nà sábà ti lé láti kọ́ lérí nǹkan ẹtún bá wọ́n bí àná lérè o ayẹyẹ lẹ́sìn bó ṣe clear tó tó yanjú tó náà rẹ̀ islam pé mọ́sídìdì ẹni tí ó bá ń wá láti kọ́dí mọ́sídìdì ni ó wà láti 20 tẹ́lá láti ṣe sọ̀látò lẹ́yìn ìdẹ ọdún wọ́n tún ṣe ayẹyẹ láwùjọ rẹ̀ Yorùbá yìí àwọn tí ń sọ pé kò sí tó burú bí ayẹyẹ mọ́lídì náà àwọn náà ni wọ́n ṣe ayẹyẹ lẹ́tìl kọ́dí ẹ̀rákùn ẹgbẹ́ wọn lè rè lẹ́yìn náà gbogbo tó bá rọ̀ mọ́ lẹ́tìl kọ́dí rì kí wọ́n kà jáde ká gbọ́n lẹ́sìn Islam àwọn èèyàn yìí náà àwọn ni wọ́n ń ṣe ayẹyẹ al-Isra wal-Mi'raj ànábì ibùsánmà ànábì ibùsánmà sallallahu alaihi wasallam àwọn yìí náà ni wọ́n ń ayẹyẹ Rasul gbogbo àwọn kọ̀ọ̀kan yìí wọ́n tún sọ pé mo sọ̀rọ̀ kan jò ní ní padà bí wọ́n lè pé ibi dẹ̀ ọ̀kan wá èyí tí ń sọ pé gbogbo àwọn kan wọ̀nyí kò sáàbòrú mbẹ̀ nígbà tí ẹ̀tẹ̀ sí lè lanu tó sọ pé authority anybody ló lè là nǹkan lè ní òsì islam gẹ́gẹ́ bí ànábì náà nù sallallahu ta'ala sọ́là pé lórí àdísì tó ń kà tán yóò ẹnikẹ́ni lórí kó sáà ti dáa pé kó sáà ti ṣe kíni kó sáà ti dẹ́n tó dáa àpèjúwe kan nu lábẹ́ kíni in tí èé sẹ̀sìn tí ò nípìnlẹ̀ tí wọ́n dálẹ̀ ẹlẹ́ẹ̀kejì tafsirtu waqtin kí èyàn sẹ́sà àsìkò kan gbòógì àpèjúwe ṣáàrù rọ́jàb ẹni tí rọ́jàb bá ti dé àwẹ̀ rọ́jàb bẹ̀rẹ̀ kò sí àdìsì kan àwẹ̀ arúgbó kò sáàdì kan tó yege fún tí ọba tó wá lọ mú àdìsì tí ò yege wá wọ́n yọ ọkọ̀ níbi ẹni tó kéwú òtẹ́ẹ̀lì súnmọ́ àwọn olùmọ̀ rárá torí pé tó bá jẹ́ pé ìdáwò náà lọ ṣe tó lọ kọrú ẹ̀lẹ̀ inú f9 ni o honestly f9 ni àgbogbo ẹni tí ń gba f9 kan tó níyànbá kan kankan ní white àbí neco àgbọ̀yìn ẹlòmíì kọ 10 pages bẹ̀tí sábẹ́lì kọ́ ló kọ ayé ẹ̀kọ́ ni f9 náà ni àtẹni tó kọ kankan tó kàn kọ tó kàn dá question kan tó gbéwèé lẹ̀ àtẹni tó kọ 10 pages but kò sóorun wá ń sá ń bẹ̀ f9 kan náà wọ́n jọ gbà

mo tún gba mélòó títú ṣàwáì láti sí tó mọ́ gbàlọ́ láti sí kéèyàn ó ṣe ìbáàdà pẹ̀lú síyàn kò dá olóore láti má fi èyí tí ò bá lérin ẹ̀lẹ̀ ń bẹ̀ pẹ̀lú ẹ̀sìn má fi lọ́lẹ̀ ènìyàn ò ní sálà kò láfájú tàbá sọ̀rọ̀ àfájú àá ti ṣèdọ́dọ̀ àmẹ́lì kódà kò sínú àwọn sàhábà gbogbo àtẹ́gbọ́wà sí i ẹni máa sọ fún ọ pé àwẹ̀ rajab ọgbà pé wọn wá lágbára àwẹ̀ shaban ọgbà pé ramadan ọgbà pé wọn fi sí ṣàwálì kun ní kó fún ọlẹ́nìkan láti rà níbi ìsọ́lá àtàwọn tó tẹ̀lé ànàbì náà kọlà fáwọ̀rọ̀ sí dùn ọ̀tọ́ náà wà ní ẹgbá súnà mi mú ẹ̀sì gbá súnà wọn mú ẹni kó fún ọlẹ́nìkan tó wà ti ń fún ọ báyìí ẹsẹ̀kẹsẹ̀ ló pè ní ẹ̀ẹ́pìnà òní ò bá mọ́ pé náà lọ́ra bàtà látọ́mọ kánmọ́ sí torí ẹ̀ o ń bẹ ní òṣè sí wọn láti mọ́ fi àsìkò kan ẹ̀sìn lọ́lẹ̀ lásìkò kan tí ó sì jẹ́ ẹ̀sìn òfin kankan lọ́lẹ̀ ń bẹ ẹjọ́ ń fi ní ìkun alẹ́ àdìyàtù alùsùbọ̀ ìyà kò sẹ́ ẹ̀rí ọyá ànábì sọ̀lọ́ ọ̀sálà ẹnìkan sàdúrà tánàbì kẹ́nìkan wá fi ẹ̀sìn lọ́lẹ̀ kó fàdúrà lọ́lẹ̀ wípé sunday sunday lámọ̀ gbé kiri thursday thursday lámọ̀ gbé kiri àdẹ̀mọ̀ sọ kùrán kalẹ̀ wọ́lọ́mọ sọ kalẹ̀ jọ lọ́run tó sọ kùrán kalẹ̀ lọ lámọ̀ sọ kùrán kalẹ̀ wọn ò sí ìgbà lónìí dòní náà pé kùrán tán pélé àwọn ọlọ́kẹ́ tó di kùrán wọn ò sí ìgbà dòní tòní àti wọ́n bá gbà lẹ́yìn wá sí ìlókù pé ìwọ gba ara àkọ́kọ́ ìwọ gba kejì ìwọ gba kẹta tẹ́fẹ̀ẹ́ ápín tó fi dọ́gbọ̀n awájọ ká àwọn ni àti sọ koran kankalẹ̀ nínú nínú arithmetic wo because nínú nínú ẹ̀sìn ọlọ́run fẹ́ ká ka alukoran ẹnìkan gangan lè ka odidi koran láti fa fẹ́ hàdé sọ́ràtù náà ìbá àjọjọ́ méje ìbá àlọ́sùn kan ìbá àlọ́sùn méjì kan tó kàdélẹ̀ odidi koran ló ka yóò tún bẹ̀rẹ̀ padà èèyàn mẹ́ta lè kà èèyàn mẹ́wàá lè kà gbogbo wọn ti kà èmi lè ní ọkọ̀kọ́ bẹ̀rẹ̀ láti fatiha dé suratul baqara lápèjúwe ẹni tó jókòó tì mí yóò gbé láti alimoran àwọn tó gbọ́ tó bá ka alimoran tán tó wá lè kà sí kó kà sí lọ́wọ́ lè ka suratul nisa sí ẹni tó tún jókòó tì ó bẹ̀rẹ̀ láti suratul maida tó wá lè pa ń wò àfi ń pé sáà mọ́ká bá ha sórí ni afẹ́ máa àpèjúwe ẹ̀ nígbà tí wọ́n kọ́ dé ní koran ní sọ́látù tàràwì ní àwọn haram àtàmọ̀ sájídù ní sọ́tù fásitì àwọn ti bẹ̀rẹ̀ wọ́n kaba kọ́ra wọ́n parí tàràwì ọjọ́ yẹn lọ́jọ́ kejì mọ́ wọ́n ti bẹ̀rẹ̀ gbìdán bá dé lánàá nígbà táwọn lọ bí Ramadan lọ bí ogún wọ́n ti parí koran níbò mi ó lọ bí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n ti ẹnìkan wá ń ka ìka ẹnìkan ka kaf ẹnìkan ka yasin ẹnìkan ka yasin ẹni òdìdí koran lẹ́ka àbẹ́rí ẹ̀rí ìmúkọmẹ́kọ̀ kìí sọ ní koran ọdá tó gbà náà pẹ́ sọ ní koran ọdá fún alẹ́ fún wa ní sálà fún wa ní tí ó kàn ni pé authority lòun náà mọ̀sánà hasana ẹni tó bá dá nǹkan kan lẹ̀ tó fálà wájúrò àwájúrò mọ̀nà àmì làbíà nígbà tó sọ pé ibi tó pẹ́ sí òun ibẹ̀ náà ni ó dùn sí títọ́rọ̀ fi ṣe fi tàmálẹ̀ sí ibi tó pẹ́ sí wípé anybody lọ́tọ́rọ́tì láti dá nǹkan kan lẹ̀ ẹ̀dá kò sí lóòótọ́ tí kí ẹ̀ka kòrán sí kò dáa ó ní tó bá dá nǹkan kan lẹ̀ tó sì dáa tí kí ẹ̀ka ò dáa bọ̀ ṣe kàn yẹn àbí nígbà na àrùn ìlọsán àbá kiri nǹkan ìgbà mí ìdàlá ìlú òun ó gbé lọ ọ̀sọ̀ọ̀sẹ̀ àkàrin lágbájá àkàrin ìtàgbàjò ó sì ní ètí máa ń jẹ́ torí wọ́n tó máa sàkáǹtì gbogbo ẹ̀ náà ó ń bí jíjẹ mímu ọdún dákun ọlọ́run máa hàn wá lé màkà tó jẹ ká tó mú ọ tẹ́rí pìlẹ̀ àwọn nǹkan yẹn jíjẹ mímu ni olùfọlọ́ǹbọ̀ra lórí ẹ̀ níta padà á sọ dẹ̀ sí ìjẹ̀mímu ló bí mi ò blame wọn bàbá bàbá wa tó ti lọ tí wọ́n máa ń sọ pé kí ó ní ẹ kí kódà àwọn ìfẹ́ kákàwé mo ní wọ́n bá dé lónìí náà lò ní iná aburú wo sí bẹ̀m̀bẹ̀ aburú tí wọ́n lọ́mọ ìwé ni o mo ti gbọ́ lẹ́nu sí èkè wàhálì kódà bá ń sàyẹ́kún dáadáa wọn wọ́n ní ẹ̀ ń da western culture pọ̀ mọ́ western education ẹ̀fẹ́ differentiate láàrin méjì tó pé tí yẹn bá ti rí admission ní ìsìn pé ó ti àdọmọ university ó ti di ọmọ páàlénu àtọkùnrin àtobìnrin ó ti di hànà níta ń ndị mọ́ra àwọn yóò bójúmu ó burú náà nípìnlẹ̀ tí wọ́n kọ́kọ́ mú nǹkan yẹn dé na bàbá ló sọ pé ẹ̀yin ma lọ létí ilé kíwẹ́ ní ẹ lọ yẹn lọ́dọ̀ bàbá ní tó bílẹ̀mù wọn nìyẹn ẹ̀sìn ẹgbẹ̀tọ̀ sọ́kàn kìí pé àwọn atá lọ lé kí ń gbà náà kìí pé ò kàwé but one build the foundation ẹnu kankan tó kàn fi kún tó kù dẹ́ẹ̀ káàtó ni pé tíyẹn bá ti wá kéwú ń gbà yẹn mélòó náà sì ní kéwú jọ náà lọ́hùn wà ní èyí tó kéwú mọ́ kó tó ń lọ máa roko èyí tó mọ́ kéwú kó tó wá lọ máa ṣe ìkọ́sẹ́ kan o àbí kó lọ máa so bàtà o àbí kó lọ máa ṣe kíní o kéwú rẹ̀ ò lálùbáríkà nù o ibi tí wọ́n bá kù sí ká sọ ibi tí wọ́n ti dá kábẹ́ lọ́hùn fún wọn bẹ́ẹ̀ so ìyẹn ló wá ń ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ẹ bá gba tí ìjọba bá dé lónìí pé mo fẹ́ mójú tẹ́sìn pé àṣẹ lóòótọ́ ni kò sí ayẹ látìkọ́dì nínú látìkọ́dì yẹn àti ilẹ̀ mọ́lìdì nábì àti kítúni àtijọ́ kẹta nǹkan bá bẹ́ẹ̀bẹ́ẹ̀ tí ó gbogbo jàǹkáríwọ̀ yẹn tíjọba gbà pẹ̀lú agbára ìjọba ah, ẹbí ó ní nǹkan tó jáná torí kò sí ọ̀nà míì tó ń jẹ jù bẹ́ẹ̀ lọ kò ní sàtífíkèètì tó wọ́ọ̀dì pé kán gbà síṣẹ́ níbi ìkéwù tó fi ń pèlè àfa iná ọmọ sàódì bá ṣe jọmọ bọ́tà tó yóò mọ̀ wá sọ́ọ̀gù yóò mọ̀ sọ́ọ̀gù bí ó kàwé náà ìlú wọn dá ẹni tó ní ìdájí JSS tó bá join police owó gọbọ ni kátó wá sọ senior secondary school kátó wá sọ degree àwọn akẹgbẹ́ àwọn ọmọ wọn tá a jọ kẹ́kọ̀ọ́ yóò mọ̀ sọ pé Ah, ẹ̀yin fẹ́ràn wàhálà púpọ̀ tábà ń hàn kan nù o ẹ̀yin fẹ́ràn wàhálà ẹ̀yin ń bẹ̀mí tí sáà ti gba first degree ni ìbá jẹ́ tí ìgbà kan tó bẹ lẹ́yìn third pass ìbá ẹ̀sìn ìbá jẹ́ pass ṣe bí wọ́n fún mi ẹ̀rí wà láàmú tàbí mọ́ sọ́wọ́ ẹ̀fún wa in tó bá gbà tí ìwé ẹ̀rí máa ń bẹ lọ́wọ́ ẹ̀ lóòótọ́ kó kàwé jáde ń bẹ̀ ọ̀gá ni tẹ́ bá lọ lọ́dún karùn òta àwọn àwùjọ tàwa ò rí bẹ́ẹ̀ maphd e ń dáàmú láwùjọ tàwa táwa wà yìí ẹ wá kẹ́kọ̀ọ́ dé ìdádí ẹkọ́ dé fánáwì ẹ padà sípìlẹ̀ tàná ayé ń develop lórí dáadáa èyí ò develop tó ọ̀bá lè kẹ́kọ̀ọ́ ní Sudan ò lè kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ náà ò lọ Chad nigeria tó wà ń kọ́ ò fẹ́ gbọ́kọ́ lọ gbóná lọ bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lẹ́sìn kò lè ní ìwé ẹ̀rí kan lọ́wọ́ bóyá ọlọ́run jẹ́ mú lè yọ mẹ́nu tí wọ́n bá gba àwọn ayẹyẹ tí wọ́n roko mọ́ pé kèsè bídíà kèsè bídíà ìtàn ro gbagba mọ́ yìí tí wọ́n bá gbà lọ wọn lọ́nà kan lọ́nà kejì àwọn aláìyẹ ó pọ̀ lóko àbí tó bá lálàsí ara ẹ̀ lókù yusuf shaban náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yusuf shaban ẹ wọ́n ní ìnàbí ìtọ́bẹ̀rẹ̀ yìí ní ìsìn látòjú rẹ̀ àwọn pẹ́bẹ̀rẹ̀ mi rẹ̀ bí àwọn àbàtìdé ó di ramadanu àtẹ̀yìn ramadanu wọ́n ṣe lọ mìíràn kò nígbà ò torí ọ̀nà oúnjẹ ni ẹ dákun ṣé gbogbo ẹ máa kíyèsí ṣe pé molid birth of the prophet ó ṣe yí tànábì nìkan láàṣẹ ní rọ̀bí làwà di ẹ̀yìn ramadan gbogbo yẹn tí ń ṣe molid láyé àtàládùúrà àtàlọ́ funfun ọjọ́ tán bí wọn nìkan ni ṣé mo ṣe tó bá tọ́ ni mo tún sọ yẹn o bẹ́ẹ̀dì ẹni tó ti kú náà àti kú rẹ̀ àní tó bá tọ́ ọjọ́ kan náà ni ó jẹ́ àwọn olóṣèlú ṣe bẹ́ẹ̀dì oní 80 oní 85 oní 90 wọ́n bá máàkì àwọn yóò mọ̀ kí àti ikú ayé lọ́jọ́ àwọn ó sì ti parí nù kò ní wáyé jọ́ kejì kò sì ní wáyé before ọjọ́ yẹn ó sì rẹ́ta ìnábì láti rọ̀bí làwàdì ẹ̀yìn Ramadan A àníwọ̀ sálà ó ní wọ́n máa ń ṣe síyàm lọ́jọ́ tán bí ní ọjọ́ Monday kìí ṣe gbó Monday àwọn ọmọ bí ànádì Monday ọ̀kan náà mọ̀ ní Monday ọ̀kan ibi tí ò ti fẹ́rí fún wọn bẹ́ẹ̀ nìyẹn ẹ bá lọ sí sóra kẹta àyà sẹ́gun torí ọlọ́run máa mọ̀ fi ọlọ́run máa mọ̀ fi àwọn nǹkan kan tó jẹ́ pé àwọn aládàálẹ̀ lè gọ̀ sí ó mọ̀mọ̀ bí sàdánwò fún wa ni kẹtún káyà wọn kul huwa Allahu ahad àtọ́nbídíà àtọ́nsúnà wọn ò lè tú síbò mí láìláì tí wọ́n tù sí ọ̀kan ṣoṣo lọ́lọ́run wọ́n tù sí wàlá tọ́lọ́run bá ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ńkọ́ kò sí lẹ́yìn kún yà sí àwọn nọ́ọ̀sù tó jẹ́ pé ó wà direct to the subject pé kò síbi tẹ́ ẹgbẹ́ tú sí ó pọ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam àwọn ibi táwọn aládàádáyé sí lè gọ sí ayé ọ̀nà inú sínú ọmọ lórí sínú ọmọ lò ibẹ̀ lórí bídẹ́ ọmọ lò àwọn yóò máa wọ pé ẹ̀dá kùtà ní sòótọ́ nú wọn báyìí òun náà pọ̀ nínú àlùkárán kẹrin ọ̀kan náà ni mo fẹ́ mú wáyìí òun ni ẹni tí ó sọ tírà náà kalẹ̀ fún ọ. ẹ máa gbọ́ ọlọ́run tó sọ àlùkáràn kalẹ̀ fún wa nábì. nínú rẹ̀ àwọn àyà tí ó yẹn to the subject kúlúwọ́ ọlọ́run ahad ọ̀kan sọ̀rọ̀ ọlọ́run ẹbí àwọn bójá èrè pé mílò lọ́wọ́ lọ́kàn tó tóní kílẹ̀ rí kó wọ́ lọ́wọ́ àhàjá ẹnìkan mọ̀ yàpẹ̀ ẹnu lérí rí irú ayà bẹ́ẹ̀ àwọn issues ní bẹ nínú ọ̀rọ̀ hajj ọlọ́rin tí ò bá ẹni tí ò bá gbé tí ò bá ṣe siam tí ò lè pẹran tó ṣe hajj sàmọ́ tó ì kó ṣe siam mélòó ẹ́n fa siam sàlátà sí àyàmì fil hajj kó gba àwẹ̀ three days ní hajj bá ti ṣe hajj lọ́wọ́ wàsábà àti ìdárọ̀ tún kó gba àwẹ̀ méje tó bá padà sílùú rẹ̀ wá nàìjíríà àbí ghana àbá amẹ́ríkà tẹ́lẹ̀kẹ́ ọlọ́tún wá ń sírò mẹ́ta àti méje pọ̀ ẹ̀rẹ́ tó lọ́wọ́ wá sírò ẹ̀ sáàfí mọ́ ọlọ́tún wá sírò ẹ̀ pọ̀ wípé mẹ́ta àkọ́kọ́ àti méje ti èyí tó gbà tó bá ní mọ́kà yẹn tẹ́lẹ̀kẹ́ kámílà mẹ́wàá ló pé pérépéré yẹn o ẹni kó ní mídíà kò lè yàtọ̀ tí mo ṣe nìyẹn kò lè àmọ́ ti tó bẹ́ẹ̀ wọ́n gọ síbẹ̀ gan-an àwọn àyà kan ń ẹ̀hẹ́. àwọn nínú rẹ̀ àwọn àyà tí ó ń bẹ àwọn ni gbogbo tíra náà àti pé àwọn mìíràn wà tí ó rújú. tó rújú rírújú yẹn ni pé ẹni ilé lò fẹ́ ẹni iná ilé lò yẹn àwọn tí ìgúnrí ń bẹ nínú ọkàn wọn alẹ́dínà tí kúlù bí yí ń zẹ igun àwọn tí gùn yíwá ń bẹ nínú ọkàn wọn wọ́n ti mọ ibi tọ́lọ́run sọ̀rọ̀ ọlọ wọ́n ìsinmi ibi táà náàbí sọ̀rọ̀ ọlọ sallallahu alaihi wasallam bàtí gúnrí ń bẹ wẹ̀ pé tàbá túbá yẹn àníróúnjẹ ẹjá túbá ẹ̀ kó lè ṣe déédéé ta fẹ́ kí ni wọ́n mọ̀ sí wọ́n tẹ̀lé apá kan tí ó rújú nínú ẹ̀. wọ́n á tẹ̀lé láti fi dárògbòdìyàn sílẹ̀. láti dárògbòdì sílẹ̀ ìyapa ló wà ṣẹlẹ̀ rẹpẹtẹ. àti láti fún un ní ìtumọ̀ tiẹ̀. wọ́n wá fún un ní ìtumọ̀ tiẹ̀ tó bá ti wọn mu tí wọ́n ń fẹ́. bẹ́ẹ̀ sì ni kò sí ẹni tí ó máa mọ̀ jìnà ìtumọ̀ rẹ̀ gan àyàfi ọlọ́run. àyàfi ọlọ́run. àwọn onímọ̀ ìjìnlẹ̀ sì máa ń sọ pé. wàrọ̀ sì kó náà fẹ́lẹ́ mi àkóró náà ámẹ̀ nàbì. àwa a gbọ́ yédè yìí ó kílẹ̀ àti wà kò kílẹ̀ sí wa. bí láti ọ̀dọ̀ olúwa wa ni gbogbo rẹ̀ ti wá ẹnì kankan kò ní máa ṣe ìrántí àyàfi àwọn onílàákàyè. nínú àsìkò tó kù nínú àwọn àpèjúwe bídíà míì òun ni àdúrà olùjàmáyín wàlẹ̀ àkárò jàmáyíyà tó jẹ́ ti èyí tí wọ́n ṣe nínú ìròyìn bí ò sí tọ́ máa ṣe ẹ̀sìn àdíkérò ìjàmáyín ọmọ gbọ́ ahu ahu ahu ahu àwọn náà lè túmọ̀ túmọ̀ ẹ̀ ibi ọ̀lẹ́tẹ̀ láfà ló pọ̀ sí jù òun mọ̀ túmọ̀ àwọn kankan dé bá wọn náà náà bá jókòó wọn bá jọ ń ṣe nígbà míì ó tún ọyọ ha kó ní ló tún kú wú wú wú so inú ẹ̀ ní yálà tó yálà tó yálà tó yálà tó tó wọn fi gbé lọ ẹ̀rá pé lè túmọ̀ nìdá òun sọ pé dùá òun ni ẹbí onígbèjà lè rè pé sí nìdá òun àbí dùá nínú ẹ̀sìn tó bá jẹ́ kó kéwú ni o aburú ńlá tí ń bẹ fún àwọn aládàdálẹ̀ ni pé tó bá jẹ́ pó kéwú tó wá mọ̀ọ́mọ̀ yí ẹ̀sìn síbi tó fẹ́ ó sì déédéé gẹ́rù nà gbúgbẹ́ àléhìn wọ́n là dọ̀ọ̀lì tọ́lọ̀ fi ròyìn àwọn nàṣọ́rọ́ pé wọ́n mọ̀ wọ́n sì nù lótorí ìmọ̀ náà ẹ́ àwọn kan mọ̀ àwọn Yahudi tí é pé pẹ̀lú mọ̀ ni wọ́n fi bí gírámà ni bí náhù ni bí sọ́rífò ni bàlágà ni wọ́n lè kọ́ àǹkí i'm telling you àní mo rí tí a kan one hundred fifty something in kan mọ́ iye tó jẹ́ pàtó ni but ó lé one fifty volumes tí ó rà yẹ ọ̀kan ṣíà ló ní ìfàní university ní Medina ṣíà ló kọ́ tí ṣíà ń bẹ lórí orísúnà náà bí sallallahu alaihi wasallam nínú ẹ̀ ni nọ́fílà òru Ramadan ẹ tó bí wọ́n léèrè kí n fìyẹn só lẹ́nu nẹ́fìlà ló rọmọdán méjì mẹ́rin lónìí sálámà méjì mẹ́fà lọ́la sálámà mẹ́ta ah, ah. ẹmọ̀ báyé jẹ́ o ọlọ́run ló fẹ́ àwọn àfáà orí súnà tán àwùjọ ìṣe o ọlọ́run bá ní sàlékún dáadáa fún wọn lẹ́kàá náà ká jèrè dáadáa yìí o torí nígbà tó wá di pé gbogbo ẹ̀ wá jọ jábọ́jú wọn lọ́wọ́ wá di pé àwọn èèyàn gbàgbọ́ yé èyí gbàgbọ́ àfáà wọ́n fẹ́ lè yọ̀bọ̀n wọ́n fẹ́ lè yọ̀bọ̀n wọ́n fẹ́ lè dògúnlẹ̀ wọ́n sì ń sọ wọ́n sì máa ń ṣépè ẹ̀dàkùn kí ló lè tó bá ìpá sọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́nkọ mọ́ bàtà àwọn afáwà jẹ́ mọ́ bàtà àwọn náà jẹ́ ọlọ́nkọ jágẹ́ rẹ̀ lẹ́yàtọ̀ kí á nù akúlù mọ́ta sùn àwọn ọ̀tá sí lọ́tà lọ́lọ́kùnrin alùgbọ̀fọ́ rahim wassalamu alaikum warahmatullahi wabarakatuh